mi gbọ́n mọ́tò san mi ẹ̀ jákọ́tò mi dalẹ̀ o títí dọjọ́ alẹ́ wa. níní owó ẹ̀dá ẹ e, ṣe bí kádàrá ni o àní owó ẹ̀dá nǹkan ṣe bí kádàrá ni o. E. mo ní kọ́lọ́run wọn ṣe wá ní kò sí kò sí èyí tó ṣiṣẹ́ ṣiṣẹ́ ńkọ́ tí kò rówó jẹun bẹ́ẹ̀ ni kọ́lọ́ wọn ṣe àti èmi àti ẹ̀yin pátápátá kọ́lọ́ wọn ṣe wá ní kò sí kò sí ká má máa béèrè lọ́wọ́ ká má máa sọ pé kò sí tó bá ti ń béèrè báyìí ká máa gbélẹ̀ in dollars ká máa gbélẹ̀ in pounds tàbí you know ká máa kólẹ̀ in náírà tó da tó da tó tóbi tó tóbi òun náà ló dẹ̀ máa jẹ́ ìpín èmi àti ẹ̀yin bẹ́ẹ̀ ni ẹlẹ́yìn ni mo fi kí kábọ̀ sí ẹ́ lórí Miliki ó yá gbé bọ́dì ẹ ẹ ti mọ̀ pé mi ò pẹ́ nu apá ha irú ojú òun mo ti lè máa jó fún yẹn náà màá sì gbé bọ́dì ẹ gbé bọ́dì ẹ yà fi lẹ́yìn báyìí ni lórí Miliki Express ọ̀sẹ̀ yìí ẹ wo ara ọ̀tọ̀ ló bá dé torí pé kíni látún látún látún báyìí lọ́jọ́ yan tẹ́ bá tún mi lórí Miliki Express gbogbo ọjọ́ Thursday ó yẹ kí ẹ ti mọ̀ pé lórí Orísun kò sẹ́ṣà no no kò bẹ́ẹ̀ ṣàdé rárá ojú owó ni ojúlówó bẹ̀ làwọn máa ṣe kíni la máa mú wá sójú ìran yìí bẹ́ẹ̀ ni àwọn gbáǹkọ́ gbìn ìran tẹ́kẹ́tẹ́ nǹkan bá ti ẹ̀ mọ̀ pé ah wọn ò gbúdọ̀ paná kẹ́ wọn ò gbúdọ̀ múná lọ́kẹ́ <laughs> bẹ́ẹ̀ bó kí ní káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹbí tí yín tòótọ́ sẹ́ksì olórin tó ṣe kíni tó gbáfẹ́ tó dùn tó ń prọ́sà lójú amóhùnmáwòrán yín ẹ lè pè mí lólórin Ọlákẹ́mi Ọ̀dà màmá dayín lò tẹ́ bá tún wá sọ pé sẹ́ksì olórin máa sọ wípé yes obìnrin bí ọkùnrin lẹ́ ń ké sí yẹn of course <laughs> tó lórí ètò lẹ́ni gbogbo ẹ̀yẹ lọ́lùfọ̀ apárátá bí mo ṣe wá ń ṣe ní gbogbo ọ̀sẹ̀ mi ò ní ṣaláì má dúpẹ́ torí pé ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ìgbà tó ọlọ́ṣà kó ni lẹ́rù lọ ni yes èmi máa dúpẹ́ fún gbogbo ìpè tẹ máa ń pè wá gbogbo àwọn nǹkan tẹ máa ń tẹ̀sí wa àtẹ̀jíṣẹ́ yín pátápátá nítorí pé ìfẹ́ tẹ ní sí wa òun náà ló jẹ́ ká àgọ́ máa yẹ ṣe kí ni ká máa yọ bí ọjọ́ sí yín lọ́rùn <laughs> bẹ́ẹ̀ ni máa fẹ́ lè sọ wípé ẹ ṣé àdúpẹ́ ìfẹ́ tẹ sí wa kò ní bàjẹ́ báwa ni déyìí ṣe ń lọ ó yẹ kí wọn pé gbogbo thursday tẹ́ ẹ̀ ti rí mi ah kò tí complete o ah no no no no no no kò tí complete o wípé kí ni èmi gangan ni mo ṣẹ̀ṣẹ̀ fún mo fẹ́ mú àwọn ìgbádùn yẹn mo fẹ́ mú wá lọ́tún lọ́tún fún yín torí pé kí ni day yẹn gbúdọ̀ balance ó gbúdọ̀ balance pẹ̀lú Miliki Express thursday tẹ́yìn náà bá wà wọ́n wípé ẹ ń wá bẹ ṣe máa kàn sí wa ẹ ń wá bẹ ṣe fẹ́ bẹ ṣe fẹ́ reach out sórísun abọ́lóye olúwakẹ́mi àwọn ọ̀nà tẹ́lẹ̀ gbà kàn sí wa lórí gbogbo social media platforms wa pátápátá òun náà ni youtube àti facebook orísun tv lórí instagram àti twitter nǹkan of course at orísun tv tẹ́bá tí wọ́n sọ pé lórí wẹ́bsáìtì wa it's www.orisun.tv bọ́dẹ̀ tí wọ́n ṣe kí ni bóyá wọn jẹ́ nìyẹn lórí ètò lẹ́ni rẹ̀rẹ̀ máa rẹ gbogbo ẹ̀ máa ṣe kí ni ó máa dùn torí pé atáto iyọ̀ dùn a máa kọ́gbọ́n a máa rẹ́rìn-ín a dẹ̀ máa ṣe kí ni a máa jó torí pé ijó gan fúnra rẹ̀ ńkọ́ ó ní ohun tó ń ṣe lára ibi tíjọba ti wà ibẹ̀ ni ìdùnnú wà ìbànújẹ́ máa ń ṣe kí ni ó máa ń ferege ni ní báyìí ẹ ká lọ gbọ́ sí orin kọsẹ́rẹ́ láti ọwọ́ Razor ìyẹn nìkan kọ́kọ́ tí ìwọ̀n àníjó yẹn bá dé ẹ tún wá ní àǹfààní láti gbọ́ orin Tiwa Savage featuring Duncan Mighty kí ló ń pè é Mr Lover Lover ẹ má jẹun kọ́tán ẹ lọ jẹ gbádùn ẹ.